pé aṣọ funfun dáa ju etí ọ̀jẹ́ funfun lọ wọ́n ní torí pé aṣọ funfun ó ń tọ́ka sí pé nǹkan ọmọ gaara kò lábùlà nínú ìdọ̀tí kan èérí kan kò sí lára rẹ̀ kíkọ ìní funfun sì máa kọ àti pé pàpà aṣọ funfun tẹ rí yẹn kì í bà sí rí èrí kìí bà sí rí ìdọ̀tí á ń bọ̀ sí bọ́sí ẹ̀gbin tí nǹkan kan bá yí yóò tètè tú àṣírí rẹ̀ ẹni wọrú rẹ̀ yóò máa sáré àti fọ ẹ̀gbin àti ìdọ̀tí yẹn kù lára rẹ̀ yàtọ̀ sí àwọ̀ míì ẹni wọṣọ dúdú ó ń ga alára òní tètè fura pé kankan yìí ò lásọ àfi kó kọ́ tẹjú ẹni wọṣọ funfun láti òkèèrè rere lẹni tí ń bá wò ránṣẹ́ yóò ti máa rí i pé nǹkan kan yìí lásọ torí ẹ ẹ máa wọ aṣọ funfun nítorí pé ọ̀nbẹ nù ètò lóore jù nínú aṣọ yín ẹ sì máa fi ṣe aṣọ ọ̀gbẹ̀yìn tí ò kù yín lára tí ọ̀wá tọ́ rárá bí ti wulẹ̀ ó kéré ma lábẹ́ ìlànà òfin àti ìmọ̀nà ẹ̀sìn Islam. kó wá jẹ́ pé àwọ̀ míì ìlàsọ tá lára gbẹ̀yìn lónìí. ẹ wọ́n ní àṣetá nàbì sallallahu alaihi wasallam tó fi pa wá lórí pé aṣọ funfun náà ní kí aṣọ tá a máa fi sára òkú ọjẹ́ ẹ̀rí mi tún tọ́ka sí i pé kìí ṣe ọ̀ràn yẹn túláàsì nítorí pé wọ́n bá jẹ́ pé aṣọ oríṣi mi náà la bá fi sókù lára òun náà ní jẹ́ ní tó burú kò sì ní bàjẹ́ nítorí tó wá nínú hadithi jabir ibn abdillah radiyallahu anhuma قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا توفي أحدكم فوجد شيئا فليكفن في ثوب حبره النبي صلى الله عليه وآله وسلم ó ní tí ẹnìkan nínú yín tó bá kú fàwọ́jẹ̀dẹ̀ ṣẹ́yìn tọ́wọ́ kú lẹ́ni tó rí nǹkan kan tá a lè lò láti rí fásọ ọ̀gbẹ̀yìn sí lára bí owó tá a lè mú nínú owó rẹ̀ tá a fi ra sọ ọ̀gbẹ̀yìn sí lára ó ní fàyọkà fani kí wọ́n yá bo onítàn láti rí pẹ̀lú aṣọ ọ̀gbẹ̀yìn fi tawbin hibara pẹ̀lú aṣọ hibara wọ́n ní aṣọ hibara aṣọ kan ní tó máa ń wá láti ilẹ̀ kì í wá di aláwọ̀ kan wọ́n á máa sábà fi kọ́lọ̀ mi là láàrin wọ́n fi kọ́lọ̀ mi là láàrin wọ́n fi dára sí àwọn olùmọ́ni nítorí wàá nù adé tì í eléyìí Abu Dawud àti Bayhaqi tí wọ́n gbé jáde bi sanadin jayyid wọ́n tọ́ka sí wípé ajẹ́ pé ká fi aṣọ funfun ká fi sásọ ọ̀gbẹ̀yìn sókù lára ń tá a fẹ́ ká ṣe ni ṣùgbọ́n tá a bá fi sí inú aṣọ míì tá a fi gbé sí àṣẹ lọ torí àti tìta nàbì sallallahu alaihi wasallam ní falyukaffan fi thawbin hibara ẹ bò ó láti rí pẹ̀lú aṣọ ọ̀gbẹ̀yìn nínú aṣọ hibara ìwádìí sì fi hàn pé aṣọ hibara aṣọ kan ni nínú aṣọ tí wọ́n máa ń ṣe nílẹ̀ Yemen ìbora kan ni nínú ìbora tí wọ́n máa ń ṣe nílẹ̀ Yemen muhattatun mukhattad tó ẹgbẹ́ máa ń fàyà sí lára dhu alwan ìsì máa ní kọ́lọ̀ oríṣiríṣi ó túmọ̀ sí pé bàbá rókù kan tí wọ́n lọ gbé sí ó sì jẹ́ pásọ tí wọ́n fi sí lára kò jẹ́ funfun kò sí nǹkan tó burú ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú tá a fẹ́ ká ṣe sí aṣọ tá a fi sókùú lára gbẹ̀yìn ó náà ní ká fi lọ́fíńdà jù á fi lọ́fíńdà tí ara sọ tá a fẹ́ fi sókù lára gbẹ̀yìn lọ́fíńdà àwọn àfìsí lára àfìsí àfìsára sọ yẹn níye ìgbà tí ó ń ka rè ò ṣe é pín lórí méjì láì ṣẹ́kù ìyẹn ní pẹ́ẹ́nu ká fi lọ́fíńdà sílẹ̀ mẹ́ta abẹ́ẹ̀ márùn-ún abẹ́ẹ̀ méje abẹ́ẹ̀ mẹ́sàn-án abẹ́ẹ̀ mọ́kànlá kìíṣẹ́ méjì abẹ́ẹ̀ mẹ́rin abẹ́ẹ̀ mẹ́fà abẹ́ẹ̀ mẹ́jọ abẹ́ẹ̀ mẹ́wàá yọ ọjọ́ wítrọ ní iye òǹkà tí ò ṣe pín fún méjì láì ṣẹ́kù nílẹ̀ fi sí arọ̀sọ òkú yẹn nítorí kó lè bá àjẹpọ̀ oorun dáadáa yìí òun náà ni yọ máa bẹ lára aṣọ fẹ́ fi sókù lára. So النبي صلى الله عليه وآله وسلم إنه حديث التي إمام أحمد أتي أبو عبد الله الحاكم بجدي بسند صحيح أني إذا أجمرتم الميت فأجمروه وترا تنبا في تراري إليه في tẹ́ǹbà ń fi ìfin rẹ̀ fi fin òkú aṣọ òkú ẹ fi fin lẹ́ẹ̀mẹ́ta abẹ́ ẹ̀ márùn abẹ́ ẹ̀ méje àbọ̀kan nínú àwọn nǹka tí ò sí pín fún méjì láìsẹ̀kù yẹn kó tó wá ké tùràrí ilé ìdínà la fẹ́ lò àgbàsọ yẹn sí àkọ́kọ́ àtúngbè jìnnà àtúnpadà gbé lórí ìfín yẹn àtúngbè jìnnà àtúgbàdà gbé lórí etí yẹn àwọn agbèjìnà ó ti pé mẹ́ta tá a bá fẹ́ dúró lórí mẹ́ta àtúgbélé àtúgbèjìnà àwọn agbélé karùn lé tó fi pé òórùn dúndùn yẹn sọ òkú wa tó bá jẹ́ pé lọ́fíńdà la fẹ́ fi sí lára lọ́fíńdà tá a fi sí lára á dàlú á tún fi sí lẹ́ẹ̀kejì á tún fi sí lẹ́ẹ̀kẹta tá a bá wá fẹ́ fi sí jù bẹ́ẹ̀ lọ a lè dúró lórí ẹ̀karùn ẹ̀keje tàbí ẹ̀kẹsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò wá sí lọ́fíńdà kan pàtó eléyìí tó fi ṣẹ̀ríyà tọ́fà kalẹ̀ kó náà nìkan ni lọ́fíńdà eléyìí dá ẹ lè fi sí aṣọ òkú o nítorí pé láwùjọ wa ẹ rí i pé tókù bá kú lọ́fíńdà oríṣi kan pàtó iná lẹ́rìí tí wọ́n ń wá kájà wọ́n lè ní bídù Sudan wọ́n lè ní dangoma pẹ̀rù rẹ̀ làwọn máa ń fi sásọ òkú lára rárá o táwa pé lọ́fíńdà kan òkú wọn ṣe fún kò sí fáláyì tọba wa firu lọ́fíńdà yẹn sára tọba ti kọjá gbára àwọn èèyàn pé tẹ̀sẹ̀ pé bàbá yóò kú lónìí. sọ eléyìí gbogbo olúfíńdà tọ́ba sá ti da ilẹ̀ lè fi sára aṣọ òkú ṣùgbọ́n tẹ́ bá lè sọ́ra yẹra fáwọn olúfíńdà tí wọ́n fi alukóhólù sínú ọlọ́dàjù àwọn olúfíńdà tí wọ́n fi alukóhólù sínú tó sì lóorun dáadáa tóorun rẹ̀ lágbára oníkẹ́ àfi sókù lára bó láti dáàmà ó ti pọ̀ láyé lónìí àdúpẹ́ fọlọ́ ẹ̀rí lọ́fíńdà àwọn kan àti ẹ̀ máa tẹ́ tí wọ́n máa fẹ́ wọ́n ti fa alukóhólù sílẹ̀ yìí àwọn kan wà tó ẹ pé títẹ̀ ọ̀ràn wọ́n fi pọ̀pá sínú níbi pọ̀pá ti rò so àwọn máa tọ́ ọ̀tọ̀ sọ́wọ́ rẹ̀ ó fi rabi tó bá wọ̀ ọ̀tọ̀ sọ́wọ́ rẹ̀ ó fi rabi tó bá wọ̀ irú àwọn lọ́fíńdà bá wọn eléyìí ò ní alukóhólù nínú irú rẹ̀ tẹ́ bá fi sára òpin ọ̀dà akramakumullah a rí i pé. òkúta fi lọ́fíńdà sí lára yìí náà kò gbọ́dọ̀ jẹ́ ku tó kú sínú aṣọ ihram eléyìí ti ń ṣe hajj lọ́wọ́ àbí ti ń ṣe umra lọ́wọ́ sallallahu alayhi wa sallam ó nípa ọkùnrin tó ṣe ní ń ọba anabi sallallahu alayhi wa sọ ń parẹ́ ó ní wa kaffinuhu fi thawbayhi wa asọ rẹ̀ méjèèjì yẹn òun náà ní ká fi sasọ sí lára ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára o ẹni tó bá kú sínú aṣọ pé ńgbà tá a wà nínú ihram náà nínú ìwọ rẹ̀ òun náà ní lílo lọ́fíńdà ẹ gbọdọ fi sí lára wala tukhammiru ra'sa ẹ sì gbọ́dọ̀ bó lórí nítorí pọ́kùnrin tó wà nínú ihram borí. فإنه يبعث يوم القيامة ملبيا nítorí pé ọlọ́run ọba yóò gbé dìde tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama lẹ́ni tí wọ́n máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa nacmata laka wal mulk la sharika laka. bákan náà nkẹlẹ́ kẹta tá a tún gbọ́dọ̀ mójútó nípa sọ̀gbẹ̀yìn tá a fẹ́ fi sókù lára. So náà ni tàṣínù kẹfẹ̀nẹ̀ ká jẹ́ kí aṣọ tá a fẹ́ fi sí lára yẹn aṣọ ọgbẹ̀yìn to kọjá aṣọ tó dáa kọ́ wà nípò kó ti dáa kó tó di pa àfi sí lára ọ̀nà àwọn láti wá má sọ ìdá tí ó wà nípò pé ọrẹwà ó sunwà ó tó fi sókù lára òun náà ní ká ṣàfọ̀mọ́ rẹ̀ kọ́ mọ́ dáadáa kọ́ di arọ tó ti dọ̀tí tó ti dín ráìn ká máa sọ pé ẹ bó kú ni wọn fi sílá gbé sínú lẹ́mí rárá o ọgbọ́dọ̀ aṣọ tó má dáadáa bákan náà aṣọ yẹn ọgbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe pé kò wọ́n jù kò ya pọ́ǹtọ̀jù yọ wà láàrin wíwọ́n àti bẹ́ẹ̀ la sọ sí òkú wa ó sì gbọ́dọ̀ aṣọ tó ṣe é pé ó nípa tó fi lè bòyà lára sẹ́mọ̀ká sọ ń bẹ tó jẹ́ pásọ funfun náà ni àmọ́ yọ́rọ́yọ́rọ́ kẹ́kẹ́ téèyàn bá wọ̀ gbogbo àwọ̀ awọ ara rẹ̀ lẹ́ẹ̀máa rí báyìí kò gbọ́dọ̀ jẹ́rù rẹ̀ sẹ́mọ̀ká sọ funfun nípa jura wọn lọ ẹ má jọ jẹ́ èyí tí ò nípa kẹ́kẹ́ téèyàn bá fi bojú kò lè díyàn lọ́nà láti ríran ẹ má jẹ́ ọjẹ́ pé irú rẹ̀ lẹ́ẹ̀fì sókù yín lára aṣọ tó jẹ́ pé ó nípa ṣé bá fẹ́ bòkú láti rí ni afẹ́kẹ́ nìkan kan rí ara rẹ̀ tó aṣọ yẹn ọ̀jẹ̀ kó nípa bákan náà aṣọ yàtọ̀ nípa wá nípa kìí ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó kárí ara òkú kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe kọ́ short tí ó bò débì kan síbi kan ṣẹ́kù rárá látòkèdélẹ̀ yóò bò dáadáa aṣọ yẹn kò sì gbọ́dọ̀ jẹ́ haram ìyẹn ni kò gbọ́dọ̀ jẹ́ harir ṣe a ibi tí bàbá lówó dé ibi tó ń lọ ládé irú rẹ̀ kọ́ lọ́yẹ ká fi àwọn aṣọ jábútẹ́ ká fi sí lára aṣọ harir òun láfi sí lára ọlọ́mọdé ọba ni ọlọ́lá ni. olórí orílẹ̀-èdè ni gómìnà ni ẹnìkìnnì ńgbà tó jẹ́ bẹ́ẹ̀ kí ló á tó fi wá sọ̀rọ̀ alẹ̀ fún kú torí di eléyìí gbọ́dọ̀ jẹ́ aṣọ haram nínú tó tún lè sọ aṣọ di haram ó náà ní lọ jí gbé lọ́jà tí o bá ti débẹ̀ lójú ẹni tó bá ẹ̀ fi ra aṣọ yẹn lára òkú náà lásọ tó ti jí gbọ́dọ̀ jẹ́ kó ńlá ó wá nínú hadith ikú anabi sallallahu alayhi wa sallam ó ní idha kaffana ahadukum akhahu falyuhassin dafanahu tẹnìkan nu yín bá ń fasọ gbẹ̀yìn sọ́mọ aya rẹ̀ tó ti kú lára ẹ̀yà tún aṣọ ǹsẹ̀ kọ́ dáa tún aṣọ ǹsẹ̀ kọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọn lọ́nà tá a gbà túnṣe tí ó fi dáa wọn náà ní kárí kọ́ má kásìrí kó nípa kásìrí pé aṣọ yẹn ó bo gbogbo ara rẹ̀ àmọ́ kìí ṣe aṣọ olówó iyebíye aṣọ tó wọ́n ju gbogbo aṣọ aṣọ tó ṣe pé rú ò pé méjì lọ́jà kìí ṣe rú rẹ̀ lágbàlérò lágbàlérò rárárárá bákan náà ẹlẹ́kẹrin aṣọ tá a fi sóku lára kò gbọdọ̀ jẹ́ aṣọ tó wọ́n kò gbọdọ̀ jẹ́ aṣọ tó wọ́n aṣọ gbèsè aṣọ ọ̀sánú nítorí pé Ibn Abi Shayba rahimahullah wọ́n gba ìgbà wá kan wá láti ọ̀dọ̀ Hudhayfa ibn al-Yaman radiyallahu anhuma wọ́n nígbà tí Hudhayfa tó ń pọ̀ ká kú lọ́wọ́ ó sọ fáwọn ẹni tí ń bẹ ń tòsí ọ̀dọ̀ rẹ̀ pé ìbẹ̀tẹ́rù lè káfánà ẹ bá ń ra aṣọ tẹ́ fi sinmi lára gbẹ̀yìn o fa ó ti yọbi xulẹ̀tìn sẹ̀mẹ́nu ha tẹ̀lẹ́sọ mi'atin wọ́kọ̀mṣínà dẹ́rọ̀hàmà sẹ̀mẹ́nu ha tẹ̀lẹ́sọ mi'atin wọ́kọ̀mṣínà dẹ́rọ̀hàmà wọ́n wá mú aṣọ kan wá fún un ọjà aṣọ olówó iyebíye owó rẹ̀ pọ̀ ìgbà tí wọ́n fi lé lọ́wọ́ qala la hajata li biha ó ní ìfẹ́ rú ẹ̀ ìfẹ́ ẹ̀dá padà washtaru li thawbayni abyadayn kàkà bẹ́ẹ̀ ẹ bá ń ra aṣọ méjì wá tí ó funfun wala alaykum alla tughalu ẹ̀ bùkátà pé kẹ́ ẹ wá lọ́rọ̀ lọ́wọ́n gbogbo bùkátà rẹ̀. فإنهما لم يترك علي إلا قليلا torí pé àtọ̀tẹ̀ bá fi sí mi lára gbẹ̀yìn ọlọ́run ò ní jọ́ sẹ́kù lára mi àfi fúngbà díẹ̀ àtọ̀tẹ̀ fi sókù lára tẹ́ fi gbé wọ sàárè ń ìgbà díẹ̀ ni ó fi bẹ lára rẹ̀ hatta ubaddala bihima khayran minhuma aw sharran minhuma títí tọ́lọ́run fi bá mi pààrọ̀ rẹ̀ pẹ̀lú ètò lóore jùlọ àbí ètò burú jùlọ ọmọ àlìjánà kọlọ ń ṣe wá lọ́kàn nínú wa wọ́n bá fi tọ́ da àtẹ̀yìn fi sí lára wọ́n bá fi pààrọ̀ rẹ̀ ọmọ aná ètò burú ti àtẹ̀yìn fi sí lára lọ wọ́n bá fi pààrọ̀ ìtẹ̀ fi sí lára wáyé o ó lè jọkùnrin ló kú ó sì lè jọbìnrin ló ṣaláìsí báwo la sọ dábì sí wọn lára ó ti ṣe rí wọn ní ẹ̀rí ọkùnrin eléyìí tó kéré jù òun náà ni kárí aṣọ ìbora ẹyọ kan eléyìí tó ṣe pé yóò bo gbogbo ara rẹ̀ tá a bá ti rí ìbora kan tó bo gbogbo ara ọkùnrin ó ti tó lásọ ọgbẹ̀yìn fún un nítorí Khabbab radiyallahu anhu ọ̀kan nínú àwọn sọ̀hábà ni ọgbà ẹ̀gbà wá kan wá fún wa nípa aṣọ ọrú èwo lásọ ọ̀gbẹ̀yìn tí wọ́n fi sí sọ̀hábì ńlá Mus'ab ibn Umayr radiyallahu anhu aṣọ ọ̀gbẹ̀yìn tí wọ́n fi sí lára kọ̀báàbò fún wa ń rò báwo ló ṣe rí o ó lọ́sọ ẹyọ kan náà ni aṣọ ẹyọ kan tó ní láyé olówó ni Mus'ab ibn Umayr ní ìgbà tó wà ní Mẹ́kà ọlọ́lá ńlá ni ṣùgbọ́n gbà tí ọfẹ́ lọ já sojú fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní Madina ọfẹ́ lọ dolùkọ́ fara Madina tí wọ́n máa fa alukurani tí wọ́n máa fi kọ́ wọn tí wọ́n máa fi nù wọn tí wọ́n máa fi mà wọn ṣáájú kánábì ó dé lójú ọ̀nà àti kúrò Mẹ́kà àwọn kèfèrí àwọn atiláwí wọ́n dá lọ́nà ẹ wá jẹ́ máa lọ mọ̀ ń gbẹ́sìn mi sá fún yín nì wọ́n wá láwọn oníjọ́ lọ àyàfi táwọn bá gba gbogbo dúkìá tó kó lọ́wọ́ lágbàgbé olówó ńlá sí ọwọ́ á fi gbogbo dúkìá yẹn lẹ̀ nítorí ìtọ́lọ́run kó lè ba àrẹ́sìn rẹ̀ gbé sá nípa ló fi jẹ́ pé gbogbo sẹ̀mí tí Mus'ab ibn Umayr tó ṣe ní al-Madina. ó ṣe ìsẹ̀mí yìí ni lábẹ́ àbúradà ni àìnílé ayé kò túmọ̀ sí kò ní ní àlùkìyàmù tẹ́sìn rẹ tó bá sì jà lọ́dọ̀ rẹ ọ padà gbogbo táwọn èèyàn ń kó ká nílé ayé yìí pàǹtí lásán ni torí pé bó là ń kó lọ kò síbi tá ń kó lọ ọ padà kó kalẹ̀ náà ni fún ẹ̀sìn islam sanabi sallallahu alaihi wasallam tó ń yàn lọ sílùú madina òun la síwájú wọn òun lolùkọ́ wọn òun la fi ni màná wọn òun lolùdáhùn sáwọn àbẹ́rẹ́ wọn ṣáájú sanabi sallallahu alaihi wasallam kò tó dé ẹni àwọn arúgbó ńlá ni ẹni ni ìgbà tí ó kù kò ní nǹkan kan láyé ju aṣọ ẹyọ kan kéésì ṣerú àwọn aṣọ tiwa tá à ń wọ̀ lónìí sọmọlọsọ kan ní wọ́n ní ìtọ́gbà lérò ní pé tòkè tilẹ̀ nítorí pé òkè lásìn ìsasọ tìsàlẹ̀ lásìn ìsasọ léèyàn bá ní tòkè tilẹ̀ iná ọmọ pàṣọ kan mo ní láyé yìí ní tiwa ṣùgbọ́n àwọn sọmọlọsọ kan lèèyàn ní láyé ó lè jẹ́ lọ́dì nìkan ni ó sì lè jẹ́ ìbora nìkan ni bẹ́ẹ̀ làwọn sàhábà yẹn rí radiyallahu anhu àníjọ́ kan nìkan béèrè wọ́n ní rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam tó atọ́sí wa ká máa ṣe sọ láti pẹ̀ láṣọ ẹyọ kan lásán lọ́rùn ànábì sallallahu alaihi wa sallam irú béèrè wo ló ń béèrè èyí tó nínú yín láyé tẹ́ ẹ níjọ aṣọ ẹyọ kọ̀ọ̀kan lọ ni èyí wo bá máa fi sinú ẹyọ Allahu akbar ẹ já bẹ̀rù wá ní ó ń gbọ́n ọmọ ẹni ọ̀ níjọ aṣọ méjì lọ láyé òun òbúkátà kọ́ kankan bẹ́ẹ̀ pa yọ sọ pé méjì náà ni bẹ́ẹ̀ bá ba délé ẹ̀ní rẹ́lẹ̀ kẹta méjì náà ni tí wọ́n bá sọ kan ló ní ẹ kíyèsí o kìí ṣe kó ní àwọ̀ tẹ́lẹ̀ o bíi singlet o bíi pátá o oníkankan ọwọ́ ẹ̀yọ̀ kan náà ni Allahu akbar sọ abiláyìí lọ́wọ́ akú a sì gbọ́dọ̀ fa aṣọ gbẹ̀yìn sókù lára aṣọ ẹyọ kan tó ní láyé nù kò fowó lẹ̀ táàfin bára mi a sì rẹ́nìkan tó gbàsọ̀ kankan lẹ̀ pé ẹ fi sí lára àti pé kò bùkátà rẹ̀ ìgbà tó náà ti nìkan tí ẹ náà là á lò Allahu akbar ẹnì kí àwa ní ìsìn àìgbẹ́sìn yìí pọ̀ láwùjọ wa ẹni tó kù yìí lówó a lè mú nínú owó rẹ̀ ká sọ gbẹ̀yìn o wọ́n wá kéde mọ́sálásí pé lágbájá kú àyè bàá mọ̀ níjọba fẹ́ ṣe fíṣẹ̀ bíi lílá aṣọ tá a fi sí la ẹ̀ lágbájá kú àmọ̀ pé mọ́sálásí máa fún yàn bí ọ̀pá méje méje tí wọ́n fi fi sókù lára àá kí ló dé tá à ń ṣe sẹ̀mí sàrà bàbá màmá tó kù ń ṣe bó lówó ẹmú ní owó rẹ lọ́jà lọ́ba aṣọ́jọ́ fi sí lára torí pé ara owó rẹ̀ tí ó nánu kótó di pé láti rí tán àbùrọ̀ máa wá lọ́ọ́ fún kọ olóko Kama máa wá lọ fi ṣe bára inú owó rẹ̀ náà lẹ́sìn mú tẹ́fì rà tẹ́fì sí aṣọ ìbàsísí lára akramakumullah sàábẹ́yì olùmọ̀lá ni o ṣùgbọ́n kò sí ẹni tí wọ́n lè rí tí wọ́n fi bá ara sọ míì tí wọ́n fi sí lára wọ́n afaṣọ yìí wọ́n fi sí lára aṣọ ọ̀bọ̀ra rẹ̀ wọ́n wé máa la gbà wọ́n wé máa orí yọ ọlẹ̀ ọka ẹsẹ̀ títí di ọrùn àmórí yọ sílẹ̀ wọ́n wá fa aṣọ òkè ẹsẹ̀ yọ ọlẹ̀ ṣé ẹsẹ̀ láàfin ta ni àbórí anabi sallallahu alayhi wa sallam ló aṣọ pé ẹ fa aṣọ ńkó borí rẹ̀ ẹ kó koríko síbi ẹsẹ̀ rẹ̀ subhanallah torí ẹ aṣọ ẹyọ kan ti tó láti fi sásọ gbẹ̀yìn fún òkú mùsùlùmí tọba ipa sọ̀kan lọ́ba ní ọlọ́run dákun báwa yọ́nú sàn sàhábà nàbì wa muhammed sallallahu alayhi wa sallam alekun kẹ alekun gẹ báwa ṣe fún wa. tọ́ apá kan nínú àwọn olùmọ́ni ó ti tó kákàárí nǹkan kan ká san mọ́kù ká fi san ká san málábí bàǹtẹ́ ká lọ gbé sí i tọ́ba sá ti bo ìhòhò rẹ̀ láti fi ìdodo sọ́rùnkún méjèèjì kó ti tó kí ló dé wọ́n ní torí pàánù bí Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí wọ́n jagun Uhud apá kan nínú àwọn mùsùlùmí tó kú sójú ogun yìí tí wọ́n jẹ́ jagunjagun anabi sallallahu alayhi wa sallam wọ́n ní kí wọ́n gbé wọn sin pẹ̀lú ọ̀wọ́ aṣọ pélébé tí wọ́n lọ́ máa wọn dì nígbà tó sì ti jẹ́ pé eléyìí ṣẹlẹ̀ a ṣe pé bá a bá di rí nǹkan lọ́mọ́kù náà nì ó ti tó ṣùgbọ́n àwọn olùmọ̀tọ́ pọ̀ jù wọ́n dáhùn wọ́n ní rárá eléyìí túláàsì lọ́fà àárí nǹkan mi kò sí nǹkan mi ìta lè fi sí wọn lára ẹ sì mọ̀ pẹ́ni tó lọ sójú ogun tó bá fi lè kú sójú ogun nínú òfin ọlọ́run ọba wa aṣọ tó fi jà tó fi kú náà lẹ́sìn sí ẹ bùkátà kẹ lọ́ọ́ máa nǹkan mi ìjẹ́ fi sí lára yàtọ̀ sẹ́ni tọ̀rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ ní tó kéré jù dáàbì fi sí dáàbì sí lọ́rùn dáàbì sasọ ọ̀gbẹ̀yìn lọ́rùn rẹ̀ òun náà ni aṣọ ẹyọ kan tí ó bo gbogbo ara rẹ̀ ẹ sì kíyèsí o aṣọ ẹyọ kan ó ṣe pé wọ́n ràn ó ó ṣe pé wọ́n bá dá ní déédéé àwọn oríkèé rẹ̀ o yọ ọjà aṣọ tí wọ́n dàbò là ní wọ́n dàbò là yóò bo gbogbo ara rẹ̀ eléyìí túmọ̀ sí pé tá a bá wà wò dáadáa nínú òfin ṣẹ̀ríya aṣọ tá a fi sókù lára òkú ọkùnrin ajẹ́pọ́lísì mẹ́ta ni. alákọ̀ọ́kọ́ òun náà la aṣọ tá a fi sí lára ní ìgbà tí a bá rí mi tọ́jẹ́ nìkan la rí bí ìbora ẹyọ kan gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ sí Mus'ab ibn Umair radiyallahu anhu. ẹlẹ́ẹ̀kejì òun náà ni aṣọ ọ̀gbẹ̀yìn tó jẹ́ pé ó tó bá a bá ti rí ó ti tó òun náà ni aṣọ tí ó jẹ́ ìbora méjì tá a bá ti rí aṣọ tó jẹ́ ìbora méjì ó tó láti fi ṣaṣọ ọ̀gbẹ̀yìn fókù òkú wọn bá àjàgbàlagbà ọba sì jẹ́ ọ̀dọ́ tí ń ṣẹ̀ṣẹ̀ ń dìde tá ti rí aṣọ méjì ó ti tó nítorí arákùnrin tí ràkúnmí rẹ̀ táǹkẹ́sẹ́ tó kú sí tó kú síbi tí wọ́n ti rí hajj lọ́jọ́ àròfà tánàbí sallallahu alaihi wasallam sọ pé wọ́n fi náà fi thawbayhi aṣọ méjèèjì ti ń bẹ lára rẹ̀ àti lọ́ọ̀dì àti bóra òun náà ní kẹ́ ẹ sín sínú rẹ̀ ó ní kẹ́ ẹ fi sásọ gbẹ̀yìn lára rẹ̀ eléyìí ló mú wa mọ̀ yìí pé tá a bá ti ráṣọ méjì tá a rí bóra méjì ó ti tó láti sin òkú sínú rẹ̀ alákọ̀ọ́kọ́ atẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì atẹ́lẹ̀ lórí eléyìí tó wá wà lókè yìí nítorí kẹ́ ẹ mẹ́bàá fòkú sẹ́ ẹ bùkátà pé àti kọ́kọ́ wíta alákọ̀ọ́ ma ẹ tún gbé sókè ká tún lọ gbé lórí ibi aṣọ mi aṣọ méjèèjì lẹ́tẹ̀ ẹ tẹ̀ta kọ̀kọ́ ẹ tẹ̀tẹ̀ kejì lé ẹ wàá fi lọ́fíńdà sí orí aṣọ tó wà lókè mi a sì sọ pé fi lọ́fíńdà sí ní orí ẹ̀mẹ́ta tẹ́bá tí wàá fi sí ẹ wàá wé aṣọ tòkè yẹn ẹ wé mọ́kù lára tẹ́bá tí wé mọ́kù lára ọ wá sókè níbi orí rẹ̀ àti sàlẹ̀ níbi ìgbàsẹ̀ rẹ̀ ètè aṣọ ibi tí ọkọ̀ sínú ẹ aṣọ lọ́nà tó ṣe é pé. ẹ ní nàbọrọ gidi tààrà ṣùgbọ́n ẹ dáàbò rẹ̀ lọ́nà tó ṣe pé ibi sọ́nsọ́ nínú aṣọ bẹ́ẹ̀ ṣe dáàbò rẹ̀ òní bi orí ibi sọ́nsọ́ bẹ́ẹ̀ ṣe dáàbò rẹ̀ ní ọ̀wà ń bi ẹsẹ̀ ibi sọ́nsọ́ ní ọ̀wà ọ̀tún òsì ẹ wàá máa aṣọ máa lára ẹ máa máa lára lọ́nà tó síbi orí rẹ̀ yọ̀bọ̀ síbi ẹsẹ̀ rẹ̀ tẹ́bá ti wé òkè ńtán ẹ̀sì fi lọ́fíńdà sí ìtọ́wà ńsàlẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà tọ́ ẹ̀tún wíwò náà má lára bíi ìtàkọ́kọ́ tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sí i tó gbogbo kàkàrírí ayé gbogbo rọ́ọ̀kẹ́ mami ẹ̀dá mi mà èmi ló ń ṣe báyẹn sí ọmọ a má. ẹ irọ́ lásán bó ṣe tán jọ́ kan sí ọ̀rẹ́ láyé. ọ yẹ kó ọmọ àhálẹ̀ ńjọ́ náà kọ́mọ sọ́kúta lọ́fẹ́ gbé abẹ́fẹ́ sòfò dànù ìwọ wò tó ti tó tẹnu ti wọ wò ó bá pàdé bí dáadáa ní báyìí dáadáa allahu torí ẹ eléyìí jẹ ẹlẹ́ẹ̀kejì tó ṣe ni tàlẹ́ tó àtiwárí òun ọ̀dẹ̀ eléyìí ló ṣe déédéé pẹ̀lú sunna aṣọ mẹ́ta nítorí hadith yẹn la wa aisha radiyallahu anha ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam kófìnà fi thalathati aswab ó ní aṣọ mẹ́ta ni wọ́n fi sí aṣọ ọ̀gbẹ̀yìn lára anabi wa sallallahu alayhi wa sallam ó wá jẹ́ àwọn aṣọ tó yẹ pé yamani ni wọ́n ti ṣe bíyó gbogbo ẹ̀yẹ funfun funfun sùhùlìyà láti ìlú tí wọ́n pè ní sùhùl òní wọ́n ti ṣe aṣọ yìí òní wọ́n fi wé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam la àìsàn wa ni laysa fihinna qamisun wala imama kò sí bùbá nu aṣọ yìí o kò sì sí láwà níbẹ̀ yẹn ni pé gbogbo ẹ̀ ìdàbòrà ni wọ́n dàbò ànábì sallallahu alaihi wasallam wọ́n dàbò lára. àwọn náà bó ṣe yẹ kí aṣọ gbẹ̀yìn wó rí nù bó ṣe yẹ kí aṣọ gbẹ̀yìn wó rí nù. ìmáàmù Ahmed nínú rìwáyà kan òun sọ báwo ni wọ́n ti gbé ànábì sínú àwọn aṣọ yẹn òní ó dirija fiha idraja wọ́n wọ́n wé má ànábì sallallahu alaihi wasallam lára ní wíwé má lára wọ́n wé má nàbì lára ní wíwé má lára nítorí àwọn nǹkan míì rọrùn àwọn nǹkan míì rọ àwọn nǹkan míì ò le àwọn máa ṣèṣe pé àwọn ọmọ bá ṣèṣe gbogbo àdúgbò àní rẹni tí ó bá wí aṣọ ìmọ̀kù lára bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ wò kú oníkálukú ọmọ sá níbo lẹ́ ń sá lọ. ṣé bẹ́ẹ̀ náà ṣe ń wẹ̀wẹ̀ jálára náà ẹ̀yin lẹ́kàn bó kú wẹ̀ ní ìsìn pẹ̀lú àníyàn pẹ̀ wẹ̀ òkú mo sì wẹ̀ òkú kò túmọ̀ sí pé mi náà kú láìpẹ́ yóò bá lẹ́bù ní gbogbo eléyìí ẹni awo òkú o ọjọ́ òkú tiẹ̀ náà ti súnmọ́ o bọ́ba súnmọ́ kí bọ́bọ́ olórí dáadáa nì. bákan náà wíwé aṣọ mọ́kù láwọn ń tá a lérò pẹ̀lú rẹ̀ òun náà ni àti bo òkú láti rí ajẹ́ pé tí mo bá ti mọ ń tá a lérò pẹ̀lú ẹ̀ àti lè ṣe kò ní ìṣòro ṣùgbọ́n ẹ má gbàgbé pé ńgbà tá à ń wẹ òkú àárín ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì àti bò ẹ ní máa wo òkú kẹ́ máa wò di rẹ o gbogbo àwọn àṣà yorùbá yẹn ẹni tá a kú tí ó rí owó ẹni àìfarapamọ́ fún yorùbá lẹ́bùnú kìí ṣe islam nínú islam ó bo ìdodo sí orúnkún méjèèjì òkú tó ń wẹ̀ a sì sọ talẹ́ni tó yẹ kó wù òkú òun náà lálásùnmọ́ mọ̀lẹ́bí ìbátan iye kan rẹ̀ òní ọ̀wẹ̀ ẹni tó sì jẹ́ pọ́ fẹ́ràn rẹ̀ jù tí ó láàánú rẹ̀ jẹ́ tó bá dáadáa kò ní kùnú láti sọ tó bá ra ìdá yóò sẹ́nu rẹ̀ ń dédé síbi kò ní mú jáde. tó bó ti wá jẹ́ mọ̀lẹ́bí tóun tí ó bá wẹ̀ kò gbọ́dọ̀ bọ́ wò ó ẹ yọ gbogbo aṣọ lára rẹ̀ ṣùgbọ́n àárín ìdodo sórúnkún méjèèjì ẹ sàn kàn máa kò bá jẹ́ tówẹ́lì kò bá sì jẹ́ aṣọ kan tí ò ní fún yín láǹfààní àti máa wò owó rẹ̀ báwo lẹ́sẹ̀ wá bọ́ sọ lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn mọ́nà kó tó di pé ẹbọ aṣọ nǹkan lọ́rùn rẹ̀ ilẹ̀ ti sàn kan mọ́ láàrin ìdodo àti orúnkún yẹn tẹ́ẹ̀dé dáadáa abẹ́ tẹ́ ẹ sánmọ́lá lẹ́sì bọ́sọ ẹ bọ́sọ gba bẹ́ẹ̀rẹ̀ tí ẹ fi ní láǹfààní àti rí àárín ìdodo sórúnkún rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ náà lóbìnrin ẹni tó jẹ́ mọ̀lẹ́bí iye kan ìbátan oní ọ̀wẹ́ òun náà àárín ìdodo òkú yìí sí orúnkún rẹ̀ méjèèjì yóò bò kọ́mọ lọ jẹ́ pọ́tà àbí ọ̀tá ń ṣe bí ọ̀rẹ́ ilẹ̀ ìfòkúlé lọ́wọ́ olórí ibú mi tó máa ní kọ́ lọ wẹ̀ kú yóò máa wá fọwọ́ gún ẹni ẹlẹ́ni mú lẹ́yìn tó ti kú yóò máa gbalẹ́tẹ̀ ọ̀tá àbí ọ̀tá sí ọ̀rẹ́ láì tó bá ṣe kí ni màá fọ etí ẹ̀. Ah, okú ni ìyẹn ni pé gbogbo ètò òní ṣe sí sẹ́ni ẹlẹ́ni fi kú yọmọ wa ṣe nì bọ́lọ̀mbá sì gbé bí ti ṣe dé ọwọ́ akó sẹ́nu ọwọ́ rẹ̀ kó sẹ́nu òkú ayọ́tì ah ẹ máa bí wá léèrè pé kó láti ṣe ṣé ẹ ti yọ kò ṣe é yọ ẹ gba gbogbo ọ̀nà àlàáfíà kọ yọ wọn níbẹ̀ ẹ gé e ma lẹ́nu àbí ṣé nínú ká sí pọ̀

ẹni tí a pè kọ́ wọ ẹ̀kú ẹ̀ yóò wojú ẹ̀ wojú lẹ̀ dáadáa this is all rubbish náà lè kàn sọ pé kọ́ lọ wẹ̀ ẹ̀yin sì mà àwùjọ tiwa ní Yorùbá lẹ́wù wọ́n lè àwọn ara òkú tẹ́lẹ̀ náà òkú ló sì wà wájú rẹ̀ yìí àbá bí sani kó máa sí láyé mọ́sálásí kan lù kan wípé tó kù bá wọ́n lè gbé wá síbẹ̀ lọ́nà tó fi jẹ́ pé ńgbà tílẹ̀ bá mọ́ o àwọn ẹni tí wọ́n bá wẹ̀ kún wọ́n fi rí wẹ̀ wọ́n bá di kó ń gbókù bẹ̀ ńgbà lẹ̀ bá mọ́ wọ́n lè má betí òkú mi bẹ́ẹ̀ mọ́ omi imú ti sá lọ ah, irú èkúté burúkú wo ni wọ́n bẹ̀ mọ́tíláṣí bí tẹ́ pé imú etí ètè òkú lòún máa ń tájẹ̀ yóò sì rẹ pàó irú ọ̀bẹ wo lèkúté yìí lò àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí délé ẹja bẹ̀rù ọlọ́run torí ẹlòmíì kò ní bẹ̀rù ọlọ́run òkú lẹni kọ́ wá wẹ̀ yóò mọ̀ wá fòkú sẹ̀sìn sẹ́sì máa pé ńgbà wọn bá wẹ̀ tán mùsùlùmí là wa tẹ́lẹ̀ ti daṣọ ọ̀gbẹ̀yìn yẹn bò la àní pé báà mi ni màmá mi ni ẹ bá ń sí ara wọn kí n wo pé wọn ò tí ì gé nǹkan kan lára wọn ẹ̀kọ́tà nǹkan bá tún sọ bẹ́ẹ̀ yín ló tún tó sì gbádùn ẹni tó wẹ̀ kú nǹkan náà kọ́ kó fọ̀tì fún ọ yóò ti gbàgbé kókù ló kù ṣé nwoke àwọn wò pé wọ́n gé nǹkan lára bàbá rẹ nù àbí gé nǹkan lára ìyá rẹ àwọn olè kele bí Yorùbá ni ẹbí àwọn máa taara òkú àbí ta wáyé pé wọn náà fẹ́ lọ́ọ́ fi pawó ńkọ́ ọ̀daràn ìgbé pé à ń lọ wú sáré wájú wa dé torí yóò jẹ́ yín balẹ̀ sí ṣe gbogbo èèyàn torí pé àmánà ni tó wà wájú yín yìí akramakumullah aṣọ mẹ́ta nínú àná fi sáà nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lára tó tó bá jẹ́ pé obìnrin ló kú ńkọ́ àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ní aṣọ márùn ni wọ́n fi sí òkú obìnrin lára alákọ̀ọ́kọ́ òun náà ni aṣọ tí ó dàbí bùbá àyípé yóò dàbí bùbá nítorí pé sẹ̀rí ọ̀sọ́ pé ọ̀ràn gígé bùbá ni wọ́n ti gé lágbọn abí ọrùn èèyàn wàá tẹ́lẹ̀ ẹ wàá jẹ́ kí dédé bí ọrùn yẹn kọ́ wà ń bi dédé orí òkú ẹ wàá mú aṣọ yẹn ẹ wàá gbé wá síwájú ẹ fà látẹ̀yìn ìdajì ti wà lẹ́yìn òkú ìdajì wà sókè bí ìdajì tó wà sókè yùn tó tayọ orí òkú lẹ́lẹ́hùn ẹ wá gbé wá sókè ẹ gbé wá ẹ wá wọ̀ fún obìnrin nìyẹn tẹ́ bá ti wọ̀ fún apá ọ̀tún àtòsí asọ̀n yọ wà sísì wọn ní ràn o wọn yẹn ràn sọ kankan tó bá fi sókù lára ẹ wàá mú aṣọ kejì ìlọ́dì ìlọ́dì yẹn ẹ wé má òkú lára bí ìgbà tẹ ẹrú sọ fún tó wọn wà sílẹ̀ tó aṣọ kẹta òun náà ni ìbòrí tí ó wà tí ó bo gbogbo orí òkú yẹn wá títí dé àyà rẹ̀ ẹ̀kẹta nù ẹlẹ́kẹrin òun náà ni ẹlẹ́kẹrin àtẹlẹ́karùn òun náà ni ìbora ńlá eléyìí tá a yí òkú yẹn má tààtùn á yí ẹlẹ́karùn-ún yẹn náà mà so bẹ́ẹ̀ la sòkúbìnrin ni ó sì jẹ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam yẹn àwọn náà láwọn àhàdì tí wọ́n gbà wá tọ́tọ́ka sí pé bẹ́ẹ̀ la sọ ọ̀gbẹ́yìn obìnrin ó sì rí tẹ̀mẹ́ wá wò sí tọkùnrin ẹ̀rí pọ̀ ju tọkùnrin lọ ẹ sì tún rí i pé wọ́n tún gbé gbàbọ̀ míì tó síbi tá à ń gbé tọkùnrin gbà torí kí ni wọ́n ní nítorí pé islam ń fẹ́ káàbọ̀ obìnrin láti rí púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ torí ẹ̀yin náà tara à ń gbé ihram fún afẹ́sẹ̀ hajj àbáfẹ́sẹ̀ umrah kẹfì wọ́wọ́ ọkùnrin lọ́ọ̀dì àti bóra yìí náà ni ó gbọ́dọ̀ wọ pátá sálẹ̀ ó sì gbọ́dọ̀ wọ àwọ̀tẹ́lẹ̀ àmọ́ àwọn obìnrin wọ́n ní gbogbo aṣọ tán bá ti wọ̀ náà ni wọ́n sá ti dàníyàn ni wípé aṣọ yìí o ihram mi nù kó sì já sọ tí islam farama èsì tó wàá bọ̀ owó hù tó máa tán rẹ̀ dànù. nígbà tí a rí apá kan nínú àwọn olùmọ̀ táwọn sọ pé kò sí ìyàtọ̀ láàrin aṣọ tí wọ́n fi sí ọkùnrin lára àti tí wọ́n fi sóbìnrin lára mẹ́ta mẹ́ta náà gbogbo ẹ̀ náà sì jẹ́ pé wọ́n yí mọ́kù lára ni so ṣùgbọ́n talákọ̀ọ́kọ́ ńlá mú ipe aṣọ yẹn ọ̀jẹ̀ márùn fóbìnrin a sì ti máa bí ó ṣe rí a wọ ìtọ́jú fún a wọ a fún torí a gbogbo rí mọ́rùn títí dáyà a wọ awé ẹlẹ́kẹrin la a wọ awé ẹlẹ́karùn gbogbo ẹ̀ lára kọ́lọ̀ ẹlẹ́dàá wa gbogbo wa ṣáájú kíkú owó tó dé. kó ṣàánú wa lọ́jọ́ kú wa kó ṣàánú wa lẹ́yìn kú wa kó dákun kó ṣe gbogbo alọ́mọ àlìjáná aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 dájúdájú al-islam ó pè wá lọ sídìí gbogbo àwọn àwa alápọ̀nlé gbogbo àwọn àṣẹṣe eléyìí tó ṣe wípé a máa sọ ní dání gíga a máa kó gbogbo rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ jìnnà síyàn al-islam ó fi yé wa wípé àgbéga ọlá ńlá ọlọ́run ẹlẹ́dàá wa ni àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn mọ́mìnì walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin. àgbéga tọ́lọ́ọ̀ni o àti ìránṣẹ́ rẹ̀ àti tàwọn olùgbàgbọ́ òdodo gbogbo nǹkan tí mùsùlùmí ò ṣe tó yẹ pé yọọ máa bá bùkùnrin ẹ̀tẹ́ àti ìyẹpẹrẹ alìsílámù lé mùsùlùmí jìnnà sí gbogbo nǹkan ìlójútì gbogbo àwọn wàrà dáradá kátàkátà ìsìláàmù ní kí mùsùlùmí ó jìnnà sí ìdí nì tó fi já yí pé sọ máa ń kẹsùn síyàn lọ́rùn ẹni tí bá ń tẹ́tí gbọ́ ẹ̀sùn tí wọ́n ń kà síyàn lọ́rùn yìí yóò máa wò pé àwọn àwà tí wọ́n ń sọ pé aláàní yìí wù kò lè jẹ́ mùsùlùmí ní ṣe bẹ́ẹ̀ ẹni afúnlọ́rọ̀ sọ tí ọba sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀rí yóò máa béèrè pé ṣé mùsùlùmí sì ni ṣé mùsùlùmí lẹni tẹ́ǹsì ń fẹ̀sùn kàn yìí nítorí pé àwọn àwà tó dáa jù ọwọ́ mùsùlùmí lẹ ti lè rí nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam òní innama bu'ithu li utammima makarima al-akhlaq ọlọ́run ọba ọ̀ràn mi àfi nítorí kí n lè bá wa pé àwọn àwa alápọ̀nlé àwa sì lọ́lọ́run sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára nàbì muhammed sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí pé tá a bá rí mùsùlùmí kàtí ń hùwà kátàkátà rádaràdá ń tó dájú òun náà ni kò ti fojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ àyè forúkọ lásán jẹ́ mùsùlùmí àyè sì fi ti bàbá àti ìyá lásán jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí ọ̀gá alára pàápàá jùlọ lẹ́yìn ìgbà ti bàlágà ìhàwó lọkọ sí Islam oníbèrè dà báwo ni wọ́n ṣe ń ṣe Islam onítókùtù wọn máa bí ọ léèrè yéésì pé kéèyàn wá wó tuntun kan ọgá after all bàbá mi lè máàmù ni kódà adínikírù màmá mi kíni ìrọ̀lẹ́ kíni afẹ́ ti rọ̀ wọ́n gan fúnra ara rẹ̀ ìhàwó lọ́kọ́ sí Islam tó bá dé pé àwọn ẹ̀kọ́ tẹ́sí Islam ń kọ́ wa ó dúró lọ́tọ̀ gédégédé ìwọ náà ọ̀tọ̀ ní bó ṣe dúró òfin nǹkan kan máa hùwà Islam bóòlù tí wọ́n fẹ́ pera rẹ̀ mùsùlùmí. Islam ò ṣe parọ́ máa ẹni ò ṣe islam kò sí bó ti lè lẹ́mọ́ra rẹ̀ lágbárí yọ yọ dànù náà eléyìí jẹ́ ti bọ́ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ti sẹ́nu tí ọba wa lára mu yìí lọ́jọ́ nǹkan àbànújẹ́ eléyìí tó ṣe pé kò lè dùn mẹ́nì kankan nínú ẹni tó bá manú ẹ̀ ń ṣèwọ́de àní islam ọ̀faramọ́ wọ́de wọ́n fà á ké kọ́rí bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí òun gbọ́ ọdẹyìn lẹ́yìn ẹ̀ ó tún tọrọ àforíjì lórí ètò ti ṣe síwájú ó sì wá nípinnu pé ntún bá wọn ṣèwọ́de máa láyé tèmi nígbà wọn ti lọ tako ìlà ẹni tí ọ̀gbọ́ tí ọ̀gbà tẹ́gbẹ́ egun ló wù létí tiẹ̀ ẹ̀rí ká wọn tẹ̀síwájú wọn á ní káfíìrì báyìí ẹ kèfèrí báyìí òun bá wọn kópa ńbẹ kò yanilẹ́nu nítorí pé àrùn ńlá ti dá mọ́lẹ̀ kéékèèké ló gorí ẹ̀ laysa ba'da al-kufri dam ẹ̀ṣẹ̀ wo ló tún ṣẹ́kù lẹ́yìn ìgbà tí èèyàn bá ti jẹ́ kèfèrí ìtọ́kẹ̀ ìyanilẹ́nu ní kọ́ ọmọ mùsùlùmí náà bá bá wọn kópa ń bẹ̀. ìsìláàmù wa kò fààyè gbagbakúgbà kò fààyè gbáradàradà lódodo ó lè jẹ́ pé rúùlù ànàtà fi ń ṣèjọba ìsìláàmù ò tún fara mọ́ pẹ̀lú. pé kíní kan democracy kíní kan tó pé democracy at the end of the day ǹjẹ́ ọ̀padà lead sí náà ni pé ẹ má dàtọ̀ lọ́n sọ̀rọ̀ wa ìtumọ̀ democracy nù wọn là ń fọwọ́ ara wa ṣèjọba ara wa bá a ti ṣe fẹ́ ẹ má mú sì ní ní nu bá ní ká yọ ọwọ́ tà níbi kó ń bẹ̀ mùsùlùmí gidi ọ̀gbọ́dọ̀ bá wọn dá sí àmọ́ kò túmọ̀ sí pé wọ́n ń democracy kí kí la fẹ́ fi ṣe àní má dà lóru nígbà tí èsì pọ̀ gbádùn má ba nǹkan jẹ́ nígbà tí èsì pé nǹkan ń ṣe ọ́ dáhùn èèyàn máa gbá làáfíà ẹni gbogbo nǹkan ọ̀dà èyí tó tún da o tún fẹ́ bàjẹ́ ó là ká ìwọ ní òpin lọ bàjẹ́ tàlẹ́ni tó gbọ́n tí ó pè kọ́ máa sunlé ńlá ìbá náà là ń sọ pé orílẹ̀-èdè wa ẹnìkan nìkan náà travel lọ lùtò sí wáyà Cameroon bẹ́ẹ̀ ìròyìn àwọn átámù kò tó àfojúbà wọ́n bẹ̀rẹ̀ sí ní ròyìn adìẹ mọ́kà yáà títí wọn Cameroon ọ́ọ́ kìíní ká pé títí ní Nàìjíríà yìí ọ́ọ́ ààrẹ gbọ́rọ̀ fa à ní títí o ẹ bàbá aláṣọdùn títí náà tẹ ẹ wá pa ó lè yọ bẹ̀rẹ̀ sí ní ba nàìjíríà jẹ́ yọ bẹ̀rẹ̀ sí ní wíwíkú. ẹ sílẹ̀ la pọ̀ yìí àwọn kan gbélé sóró à ń gbé kò sí wàhálà àdúpẹ́ fúlọ̀. ṣé ìtawà náà sá ń gbé ẹnìkan ọ̀ máa lé wa ká. ọwọ́ pa ń rí ibi tá à ń gbé gbé à ń sì ń lọ́jà wa à ń róore mú bọ̀ wálé ẹni tí lọ bí iṣẹ́ lọ bí iṣẹ́ ó ń róore mú bọ̀ wálé. gbogbo nǹkan wa lọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ níwọ̀n bàbá ṣe bára wa tí ọ̀dà àdúgbò wa lọ fa wàhálà lọ. àwọn dáná sunlé gbogbo mọ́tò dáràn ẹnikẹ́ni tó bá ti wọ kakí ọ̀dọ̀ dáràn bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ kakí ntẹ́lẹ̀ náà ta ní fi dùnú wọ̀ bí ẹ̀wù ẹlẹ́wọ̀n lórí ẹ̀rín tó tó bá sọ pé náà lè wọ mufti wọ́n lè wọ aṣọ orí mi inú wọn máa dùn ní ẹ̀ wọ́n lé wọn ká wọ́n fi àdá wọ́n fi bẹ́ ọlọ́pàá wọ́n ti ń sọ ńlù kan wọ́n ní ọwọ́ la fẹ́ gé yìí o ta ló ní di apá á ah! nídìí apá báwo ẹnìkan lẹ́mi ni o wọ́n ti gbé apá hàn áwọ̀ wọ́n gbélé lọ. wọ́n ní ta nídìí orí ẹnìkan lẹ́mi fi orí o bàbá ń gbọ́ orí bá o tù lẹ̀ wọ́n lòun wà ní gbogbo yẹn orí apá náà ń kọ́ kí má sá pé wúrẹ̀. subhanallah gbogbo náà dáradára yìí wá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tó níjọba àtúnwá wí tán àwọn náà tún fẹ́ sọ̀rọ̀ olórí orílẹ̀-èdè náà sọ pé ẹlẹ́tọ̀ọ́ láti ṣèwádìí ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ fa ẹ mọ̀ pé tí ìsàlẹ̀ bá ti wọ́ gbogbo tí ó mú jáde náà wọ̀ nígbà tí ẹni wọ́n lè ṣèwọ́de ìwọ́de wo ní máa bí rere ẹ dákun ẹ mú wa rí láyé yìí ìwọ́de wo ló bí rere rí torí ìwọ́de bá bẹ̀rẹ̀ ní wọ́ọ́rọ́wọ́ ìyí máa padà lídì sí ìtàjẹ̀ sílẹ̀ ìyí máa padà gbé wọn lọ síbi ká máa jó dúkìá náà ìyí máa padà gbé wọn lọ síbi ká máa kó nǹkan oníǹkan ìmọ̀ padà gbé wọn lọ síbi kárànró ẹ̀sẹ̀ tẹ́nìkan ti sọ látọdún bá hàn lọ́wọ́ ikọ̀ ọ̀ràn ronì. torí ìdílé yìí ẹ wá wo tó tẹ̀lé gbogbo ilé ìtajà dáràn wọn ní kíní kan jẹ́ shoprite àfa wọn kó láti bẹ̀rẹ̀ dópin ṣògo ẹ dákun kí lẹ́sẹ̀ tàwọn eléyìí wọn ní South Africa làwọn ẹjọ́ dá alẹ́ wà. àmọ́ ń parọ́ rẹ̀ mẹ́nìkan pò lónìí ó lé mi kọ́ mọ níwọ́n níbọ̀ ọ̀fẹ́ bọ̀ ọkọ̀ ìwọ náà lóní sẹ́ẹ̀ ah, nàìjíríà burú bàjẹ́ ó lé mi kọ́ bẹ́yìn náà ṣe rí lèmi náà rí pátá ni láéláé nígbà tó tiẹ̀ ti tẹ̀ wá hmm, ó ti tẹ̀ wá gbogbo ilé ìtajà ń dáràn báyìí wọ́n wá wọ̀ mí tẹ́sí mọ̀ pé ó lè tẹ́ ẹ bá fẹ́ rajà ní sìkà pé one hundred thousand wọ́n Shoprite Efe fẹ́ rajà ẹ pé ẹ lè tó wákàtí mẹ́fà tẹ́ẹ̀mọ̀ ohun tí ẹ te rà fínífíní tẹ́ ìdá tẹ́ ìyọ̀dá ọmọ lọ jẹ́ pọ́ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi pèlè tó kòkòrò ọba tèmi jẹ àbí ẹ̀kọ́ ni ẹ máa wo ó sì àtìkìn ẹ máa yẹ wò àwọn yẹn wá yà gbogbo ẹ̀ ti kó ni ẹ sá máa kó ń abádélé àmọ́ wò ẹ máa kó ẹ máa kó bẹ́ẹ̀ ni wọ́n láàrin ìṣẹ́jú àyà báyìí ibẹ̀ dànù gbogbo ọjà ọlọ́jà wọn kó wọn àti bẹ́ẹ̀ wọ́n níbo níjọba ń kó ẹrù pamọ́ wọ́n bá lọ fọ́ ibi ìjọba kó ẹrù pamọ́ báyà wọn akọ sára àwọn tẹmọ́tà àwọn ẹńdómì ráìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé corona virus kìíní kankan corona ti a ti rí ń wọ́ ó ti yẹ wọn pin tipẹ́ hmm, ó ti yẹ wọn pin tipẹ́ kálukú ọmọ agbé tiẹ̀ ọ̀dà káwá pé yẹn yàgbé wiri jù bẹ́ẹ̀ náà lọ àpò ráìsì tí wọ́n ń bẹ wá ti wá wá tó àpò báàgì ráìsì mílíọ̀n ẹ dákun ẹ tó lágbára jù ní wọn báàgì mélòó ni ó lè gbé ebi ti ń ba tiẹ̀ jẹ́ ebi fẹ́ fọ́ lójú báàgì mélòó lẹ́rìí kó lọ lé padà wá. bọ́ bá lágbára bẹ́ẹ̀ lọ bá gbé báàgì mẹ́ta pẹ̀lú ògbọ́rọ̀ òní lè padà wá má. torí pé gbogbo ọrùn mọ́ gbogbo èjìká mọ́ gbogbo ẹsẹ̀ pẹ̀lú ògbọ́rọ̀ wọ́n bọ̀ wọ fọ́sẹ̀ kan. ẹ kankan wà láì máa bí. mẹ́ta bí ẹ̀ bá níyàwó ẹ fún kan wọ́n padà jẹ́ ọ̀dà sẹ́yìn wa lè lọ kábọ̀ wípé kò tí ì sọ́nbẹ̀ ọmọ ọba dé ọba pé àwọn arú rẹ ti kó tán kí wọ́n á lọ rí mu ó rí nǹkan kan mú ó fò nílùú kan lọ́sùn state wọ́n já ibi tí ìjọba ń kó ẹrù oúnjẹ pamọ́ sí báwọn ẹnìkan wá dún wájú kámẹ́rà pé ẹ yà mí dáadáa ẹ jẹ́ wọ́n rí mi kó wọ́n mọ̀ pé mi mọ̀ já èmi mọ̀ fọ́ tó bá bí àwọn dà kó wọ́n wá mú mi. kó kí ló le tó bẹ́ẹ̀ èèyàn hùwà burúkú tó wá ní wọ́n yọ̀ ń fọ́tò èèyàn hùwà burúkú tó wá ní wọ́n dò mọ̀ kí wọ́n wá mọ̀ òun ṣe tán agbára òǹkà èèyàn rà téèyàn sì máa ṣe bẹ́ẹ̀. ẹ já gbà pé káti ẹ̀ péjọba yìí òun náà àṣìṣe ló ṣe oúnjẹ tán ní kó pín fáwọn èèyàn pàápàá jùlọ ìpọ́njú bá gbogbo èèyàn lásìkò coronavirus pàápàá jùlọ ẹni ká má lọ bì kankan mọ́ ok bọ́ ọ jáde gan-an kí ló ń rí mu wálé ńgbà tẹ̀ ń jáde ó wá ní kí n má lọ kankan ó kì í kí n má lọ kankan atẹ́kùn ní màá la ẹ wá ń sọ fún wa ńgbà náà pé ẹ má mi kàn ẹ má fòyà gbogbo jẹ àti kó ránṣẹ́ sí stéètì kọ̀ọ̀kan ránṣẹ́ sí local government kọ̀ọ̀kan kí la wá rí àárín kankan lọ́pọ̀lọpọ̀ ìwádìí wọn fi hàn wípé àwọn stéètì míì pín tiwọn. àwọn stéètì mi ò pín tiwọn wọ́n dá dúró de campaign two thousand and twenty three ẹ dá campaign òfò campaign àdánù àtijọ́tà ti ṣe campaign yìí náà kí ló bí kí ló dínkù nínú ìyá wa láti tijọ́ sí nàìjíríà yìí ti wà nǹkan tó ń fi ṣe campaign kò yí padà á pèsè náà fún yín ṣé láti wà dòní omi ọ̀ máa lọ ní gbogbo ibikíbi láti máa rí ọ lọ padà wa. wọn láṣẹ sukúù masha Allah síbẹ̀ yìí náà wọn sukúùlù ilé ìwòsàn síbẹ̀ yìí náà ń tọ́jẹ́ kàmpéyìn yẹn yí padà olóṣèlú kan wá pé táwọn bá ṣe tó bá da àwọn ò ní rí nǹkan torí kàmpéyìn òfò torí kàmpéyìn àdánù wọn ni lọ́fà ni steeti míì ti dá àwọn oúnjẹ dúró ó àwọn oúnjẹ táwa náà rà lọ́jà máa wo déètì ẹ̀ rí i pé gbogbo oúnjẹ táwa rà lónìí expire omi wọn lè sọ pé good before uh-huh, best before tètè ló tètè jẹ́ kó tó ti tó bá di kàkà kó ṣiṣẹ́ lọ́nà tó da yóò múnú rẹ bu ni o wọn nínú táwọn èèyàn jí kó yìí náà omi bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ti expire nítorí ńgbà wọn rà á náà ètò ìgbà expire wọn rà wá ní òkòrónà náà lọ àbí òye wa. ètò ti fẹ́ ẹ̀fà èyí tí máa ń lo oṣù mẹ́fà bóyá ń kó oṣù kọ̀ọ̀kan tí ó ẹ̀fáyà tọ́mọ́ sì pin fáwọn èèyàn kálukú ó ti jẹ́ kó tó di ohun kòkòrò kó tó di wọ́. káwa péjọba náà òun náà èèyàn abú ni èèyàn abú rádaràda ni sọ́wọ́ ọwọ́ fún alẹ́ tọ̀ káwọ̀ wa lọ jábẹ̀ kò fún alẹ́ tọ̀ rẹ̀ lábẹ́ òfin ọlọ́ toró lè ló lè ń jẹ́ hmm, ó lè ló lè ń jẹ́ ẹnìkan pè mí ó ní Ìlọrin yà Ìlọrin náà gbogbo nǹkan wọn já Ìlọrin náà àní lóṣogbo àti lọ́rin wọ́n tún lọ jí páànù kó páànù kan lé tẹ̀mẹ́ kó ní ń pa wọ́n èèyàn wa páànù mu ni subhanallah ibì kan lọ jí àwọn bàjáàjì wọ́n lọ jí kó kí ni wọ́n ń pè lólè náà nítorí tọ́lọ̀ kí gbogbo surprise náà wọ́n kó lórí kíni ah, ah, ẹ dákun ẹ dọ́lọ́pàá sáàsì dúró. ṣe náà ló bí gbogbo èyí ó kí sars náà wá wà nù nítorí pé ó lè kò ní fẹ́ràn ọmọ ọdẹ torí pé ọmọ ọdẹ ní ọ̀pá ìdínú tó fi jẹ́ pé ìgbà tí wọ́n fi òpin sí ọlọ́pàá wọ́n lọ kà àwọn ọba kò sẹ́ni tó lè ṣe káìmà wọ́n plan rẹ̀ bàjẹ́ yìí kò sẹ́ni tí ẹ̀rí dìsín ọlọ́pàá ò sì lè jáde àbí wọ́n ti jáde ládùúgbò tí wọ́n gbogbo wọn di ẹni tí wọ́n há mọ́lé àwọn náà ń tíráì ní ìsìn wọ́n gbé mọ́tò kan jáde wọn ò ní wẹ̀wò àmọ́ wọ́n gbé mọ́tò ọlọ́pàá jáde wọ́n fẹ́ wo ìhà tí ẹ̀kọ́ sì ṣe òkú lẹ́rọ̀ lé àwọn lórí ni àbẹ́ máa pé tọ́ ẹ ti ń jáde ẹ ti ń jáde ha wọ́n ń wo báwo ni rẹ̀ á fẹ̀yìn ó ti jẹ ẹnì kí wọ́n á bí mi láti ìlú kan pé ẹ dákun tó rọ ọlọ́run èmi rákò ráìsì kan gbé hmm, tó bá wá jẹ́ pé lè kó oúnjẹ pamọ́ ìtìjọba ni mo ti gbé ṣé halal ni ah, haram ni o lè ní ọ lè o lè nítorí pé ọlọ́run ọba ọ̀fara má bàjẹ́ nítorí tẹ́ ẹ bá sọ fún pọ́tọ́ tẹ́ ẹ mọ̀ pé wọ́n lọ jálé àwọn ẹni tí ń tajà náà ẹni tí wá bí ó ṣe dáa wọ́n lọ já stọ̀ tiwọn náà ẹni tó kó ráìsì ní stọ̀ rẹ̀ ẹni tó kó indomie ní rẹ̀ fáàgì wọn kò ń sọ ẹlòmíì áá ah, ah, kí ló fẹ́ bí ó lè. à ń ṣiṣẹ́ à ń làágùn à ń róúnjẹ jẹ kó ṣe pé níta à ń rí kò tẹ́ gbogbo ohun tó ń rí jẹ ń seko sìnkì sí ọ lẹ́nu ń ẹran gbogbo eni. àmọ́ lọ́nà haram gbogbo tí yàrá bá jẹ haram anabi ni

torí pé àwọn aráyé ń wò wá ẹ mọ̀ pé ilé ayé tá a wà ní ìsìnkú síńtẹ́ máa ṣe ní kọ̀rọ̀ yóò wù gbogbo èèyàn yìí social media yìí ó tú àṣírí bàjẹ́ ni nísìn ìgbà tí àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ṣèwọ́de àwọn òyìnbó ń gbọ́ jẹ́ pé civilization ti wà nù àwọn sì ń fẹ́ kásá àwọn ká ilé kọ́ kárí oko wọn láwọn ń defend wọn ìgbà tó wá di pé gbogbo àwọn ọmọ yẹn wọ́n ya wọ́n ń lọ jálè wọ́n lọ fọ́ lé ìtajà wọ́n lọ fọ́ gbogbo ẹ̀ àwọn wá sọ pé irú orílẹ̀-èdè wo ni irú èfi wo lálẹ́ pé ń da àwọn èèyàn láàmú báyìí. ẹ dákun ẹ wo ọkọ tí wọ́n tún gbé fún wa ní. ẹlòmíràn wá invest ní nàìjíríà kò ní wàá máa o sàn pé ti shoprite is an example. ìlú òkèèrè wọn ti kówó ẹ̀ wá aná là ń pariwo àárí sẹ́sẹ́ o sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń ṣe ìwọ́de náà kò síṣẹ́ ni o àbẹ́ẹ̀kọ́ so ẹ wá wo irú shoprite yẹn adóyàn mélòó lọ́gbà síṣẹ́ so ní ìsìn òun náà sọ lẹ́lòmíì pé nàìjíríà à má lọ bẹ o tó ń gbọ́ báyà wọn ìpè orí àwọn owó kan gbogbo ṣọ́ọ̀pù tiẹ̀ ni wọ́n o gbogbo ẹrù rẹ ni wọ́n kó o sẹ́mi gbígbà tí ẹ̀ tó lẹ́tà ni ẹrù ọlọ́run mi ní ìsìn gbowó European country láti Arabian country wípé nàìjíríà ọjà ńlá ni wàlá ọjà ńlá nàìjíríà ìlú kan tá a ti léèyàn bíi two hundred million irú gbogbo Afrika, yìí àwọn náà wọn ò bí wọn dáa wọn ò jẹ́ kọ́yàn nàìjíríà kiri torí nàìjíríà tẹ rí èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lásán ó tó ìdá kan nínú mẹ́ta gbogbo ẹni tó wà láfíríkà yìí nítorí bá sì ti sojú ti ṣe mú ẹ̀rí bí nàìjíríà ṣe ń dàrú gbogbo àwọn ìlú àwọn náà gbádùn má báyìí ó kì í ẹrú ọlọ́nkẹ́ wa ń gbowó bọ̀ ọ fẹ́ dálé iṣẹ́ ńlá lẹ̀ ń bì tó ọkàn wo ọlọ́run fẹ́ wo nàìjíríà bó ṣe browse báyìí nàìjíríà wọ́n kàn gbé crisis in Nigeria SARS end SARS crisis in Nigeria wọn wò lọ wọn wò lọ pé lóòótọ́ àwọn ọlọ́pàá ń gbà mí wọn máa fẹ́ jayé káyé àwọn ọlọ́pàá wọn gbà ń gbà mí wọn ò ṣe kí lòun náà wọn wá rìsọ́ọ̀sì pé wọn lọ jálè ìtajà wọn what yóò tún fọwọ́ gbójú pé what <laughs> gbogbo wọn náà fẹ́ transfer pé no more transfer. wọn yà lọ Congo ẹ dákun ẹ wọ Nàìjíríà Congo ẹ gbókọ Nàìjíríà ẹ wá gbọ́ Congo owó ọba ti pé lọ bó kóńgò sẹ́mi pé ewu ń bẹ lórí owó tí ń lọ kóńgò ju nàìjíríà lọ tí ọba sí wàhálà tó ṣẹlẹ̀ yìí ẹ gbọ́ kóńgò kóńgò èyí ti dọ́kan wà lálàáfíà pàápàá ds kóńgò tí kápítà rẹ̀ ń jẹ́ kí ni kápítà rẹ̀ ń jẹ́ Kinshasa kì í sábà sálà jàmbẹ́ sẹ́ẹ̀ wá rí kóńgò ó kó bá gbogbo kóńgò yòókù sẹ́mi pé kóńgò pọ̀ sẹ́mi máa ń dárúkọ kóńgò lọ́dọ̀ àwọn ẹni máa politics ti lọ láfíríkà mo sábà fẹ́ gbowó lọ́bẹ̀ nítorí kóńgò kìnṣàṣà yẹn ó ti bó kọ gbogbo kóńgò jẹ láti ìjọ tí wọ́n ti pa mọ̀bútù sẹ̀sẹ̀sẹ̀kù tó tún pa kàbílà àtijọ́ ó ti kó bá gbogbo àárín wọn sọ́mà sọ kóńgò bá nàìjíríà ìdùnnú ni yàtọ̀ sí kóńgò ní ìsìnkọ́ ní ìsìnkọ́ so ẹni tí a fẹ́ ràn lọ́wọ́ ó ti mọ̀ pé òun ní ìdìran lọ́wọ́ torí pé tẹ́ bá gbó wánu wọn dáná sun ni wallahi kò yẹ kó rí bẹ́ẹ̀ áá wọ́n ní tàbá sunkún àmọ́ ríran mọ̀ ń fẹ́ kí nǹkan mi ọ́ da ó ṣe tútúmọ̀ sí pé ètò ti da díẹ̀ kí n bàjẹ́ mọ̀ ń fẹ́ kí lọ síwájú ọgbọ́n orílẹ̀-èdè mi ó ṣe túmọ̀ sí pé kí n máa jalè jalè báwo kí mo fẹ́ jalè sí ọ̀làjú wo ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwé rọ́wọ́ lọ kàtọ́ ń jalè ìwé rọ́wọ́ lọ kàtọ́ ń jalè ẹ ní àwọn olóṣèlú owó táwọn nìkan gbà gbogbo eléyìí ẹ lè street ẹ nírọ̀rùn nírọ̀rùn nítorí pé lódodo tẹ bá wo owó tí àwọn ẹni tí wọ́n wà nínú òṣèlú yìí ń gbà tẹ bá gbé gègéle owó tí ẹnìkan gbà nínú wọn ó tó láti gba èèyàn yáàní ẹ ẹ má gbèjìnà lápèjúwe nine million ẹnìkan gbà nínú àwọn rep ẹ divide ẹ by one hundred and fifty tẹ́ǹ bá fi sanwó oṣù fẹ́yàn one hundred and fifty èèyàn kọ̀ọ̀kan máa gba sixty sixty thousand naira ẹ dákun ó tó àbí ó tó ó tó tún jù bẹ́ẹ̀ lọ Nàìjíríà level ẹni tí èrè tí ò rí sẹ́rí ọ̀rẹ́ ni máa fún sixty thousand kí ló tó ókè èèyàn kan wá ń gbowó tó yẹ kéèyàn one hundred and fifty ọgbà òfin rọ̀wọ̀ ni wọ́n ń ṣe òfin rọ̀wọ̀ ń dérò ṣe fún ta ni òfin tẹ́ ẹ ṣe títí tí ò sí ná àbẹ́ rí ẹ̀mí lónìí láti kú lónìí ẹ òfin tẹ́ ẹ ṣe títí tí ò sí gbà àwọn akosínú agbádá kẹkẹ ń bẹ wọ́n ti fi làkà gbangba àwa táàsì táàsì làwọn ṣe òfin rọ́lé lórí ẹ̀rí bá ṣe gbẹ. gbogbo eléyìí ṣe tún ṣe jàmá láì jẹ́ pé tó nǹkan ná láì jẹ́ pé ń ba nǹkan jẹ́ torí di eléyìí ẹja pọ̀ ládùn àjàmá àwọn olórílẹ̀ ẹni tí o bá sì gbà ní òkè bọ́ba fẹ́ bàjẹ́ kọ́ bàjẹ́ wàhálà ò ní ríbi kan sá lọ mo tún fọlọ́n búra ò ní ríbi kan sá lọ torí tí o bá lọ bí tó lọ tí wọn wò pé dùn yín dá wàhálà wọn kàn máa kó yín títí jọ kan ni pé what is your country from where are you àmì nàìjíríà wàhálà wọn kó yín sínú ọkọ ni bí ẹja bí ayẹjáun tí èèyàn fi yẹjáun ayanran tí wọn fi yanran wàhálà ìrù àwọn kò yín sí lórí títì lórí wọn máa pa yín bí bí ìgbà tí èèyàn mọ̀ bọ̀ ẹjẹ atún tiwa náà sí kí tiwa náà dáa àwọn èèyàn kí n hùwà bá ń kórìlédè wọn lọ wájú o àá ẹ mọ̀ kí wọ́n kó oúnjẹ pamọ́ gbogbo ẹ lè sọ ẹ lè tún ṣe àmọ́ pé à ń jalè à ń ṣe kíni kí wọ́n fẹ́ ṣe ń bọ́ lọ́fẹ́ gbé wa dé torí ẹnìkan pòwe kan òdodo ni o wọ́n ní nàìjíríà iye èèyàn tí ń retí àyè kó lè jíjà ọkàn wọn pọ̀ ju ẹni tí ń jalè lọ́wọ́lọ́wọ́ lọ. Lo ókè tá a bá wá rí bẹ́ẹ̀ níjẹ́ olórílẹ̀‐èdè wọn dà tọ́ ẹja kọ̀ ládùá ọlọ́run kó bá wa tún ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá kó bá wa tún nàìjíríà wa ṣe aburú kí ọ̀pọ̀ ni ọlọ́run dákun bá wa kó kó nàìjíríà gbogbo èyí tó ti bàjẹ́ ọlọ́run dákun bá wa tún ṣe ọlọ́run má náwó bàjẹ́ sí nǹkan wa ní nàìjíríà àwọn tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ó yàn fún wa pé kí wọ́n máa jó lórí wa tí ó dàbí ìgbà tó ṣe pé ọ̀rọ̀ wọ̀ fẹ́ẹ́ dà wọ́n láàmú ọlọ́run ẹlẹ́dàá kọ́ bá wa tún wọn sí ẹni tí ó débẹ̀ tí ó ṣe dáadáa ọlọ́run máa bá wa gbé wọn débẹ̀ ní gbogbo kò kò bá jẹ́ lórí kò bá jẹ́ tí ò tó lórí kò bá jẹ́ tó kéré àmì tó dáa tó dáa ní kọ́ ọlọ́run máa bá wa gbé sípò ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa kó má ṣètì wa níyà ọlọ́run ẹlẹ́dàá kó bá wa ṣe kárántí pé nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ àwa tá jẹ́ ni tó so pé a jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ bá wọn kópa nínú jàgídíjàgan tá a gbọ́dọ̀ bá wọn kópa nínú olè jíjà tá a gbọ́dọ̀ bá wọn kópa nínú ká ba nǹkan jẹ́ ká sùn ká ná nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ náà ní ká máa sọ̀sọ̀ láti fọ́gà wa nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ̀ ọ̀ràn kó fi gbogbo dáadáa yìí má wa táwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé wọ́n ti àsọ̀láàtì fọ́gà wa yìí anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam allahumma salli ala muhammadin wa ala ali muhammed kama sallaita ala ibrahima wa ala ali ibrahima innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين عنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد صمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله